kashe kan

àtiwá tó pè wá sí bíbá yìí bí tú ìṣèlú mo tún wà bíbá yìí ọlọ́run má ṣàlùyẹ fún bàbá màmá wọn. ilé ìtúnṣe pé kó bá níbi dáadáa kó má kà bàmọ́ ní àwa náà kọ́lọ́run gbé ọwọ́ wa tó káwọn náà máa ṣe ilé because òjíṣẹ́ ńlá Muhammad. sallallahu alaihi wasallam. ó ní yàdù fáwọkà ẹ̀rù ní yàdù sùfìlà ó ní ọwọ́ tó wà lókè òun lórí ju ọwọ́ tó wà ń sàlẹ̀ ọwọ́ tó owó tó wà lókè òun fún yàn lẹ́yìn tó wà ń sàlẹ̀ òun gbà ní ọlọ́run má ṣe àṣẹ wa bẹ́ẹ̀ ọlọ́run gbogbo nǹkan ní wọn èyí tó ń mí èyí tó mi ọlọ́run má ṣe Wa fuana, wa fuana, wa hamna, wa tamo.

é, é chegar. É sexta. É sexta. É. É do, tá. é do. Brian, me dá um Ben. Oh yeah. you. echo. Oh, I see that. Yeah. ó yá mr abdullahi ẹ fún ẹjọ́ máa wá ní kọ̀ọ̀kan ẹ máa wọ́n o. wọ́n ti ṣe prayer. ẹ jẹ́ máa ṣàdúrà fún ọ. màmá káàkiri ọmọ lọ sókè ọmọ yẹn máa lọ sókè ẹ ní ṣiṣẹ lágbára ẹ ní ṣiṣẹ. ẹ máa wá díẹ̀ díẹ̀. ẹ lọ mo fún ọmọ kà ó ẹ bá má ètò ìmúlẹ bá màmá ìgbé ìyàdí tó mo ti fún yọmọ yìí. ẹ kọ́ máa kọ́ bọ̀ ọlẹ́yìn kẹ́yìn náà wá ṣàdúrà. ẹ wá kọ́.

Get you. Bàbá ẹ̀dá ẹ mú mákàwá ẹ mú mákàwá mákàwá lọ. Eléyìí ìyọ̀kan ẹ tún bọ́ sí kan bí báyìí ilé èèyàn kan pẹ̀lú ilé ìgbà ìrọ̀lẹ́ níta ẹ jókòó ẹ kúrò. Thank you.

ẹ jọ méjì méjì ni o méjì méjì. ọwọ́ wọn wọ́n ní tọ́jú rà ẹ̀yọ́ má ti fún ọkọ̀ dúró mú ọ̀yá ọ̀yá rẹ̀ àdùn ọmọ sí iléeṣẹ́ àwọn oníjó náà. Thank you èèyàn fi wojú àlùkòrá nínú ìmọ̀tán wọn lọ máa ṣòro èyí tó ń ṣe yìí aṣàdúrà aṣàdúrà ọ̀pọ̀ lẹ́yìn ìwáyé ọ̀pọ̀ àgbáríkà náà máa ṣe fún ọ nígbà mọ̀ ọ̀gá náà máa ṣe fún ọ.